الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته fún olúwa ọba wa tàbáraka wa tààlá ọ̀rọ̀ ìkí àti ìgbẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run àdúgbò wa Muhammad sallallahu alaihi wa báàbù tí a sì ń kà lọ́wọ́ nínú tíra mátúnilà àṣìnáwí náà ni báàbù tí ń sàlàyé fún wa nípa àwọn ọ̀ràn àyà àlùwàlá àtàwọn súnà rẹ̀ àtàwọn àṣìbọrẹ̀ rẹ̀ ti sàlàyé fún wa nípa àwọn nǹkan tó jí ọ̀ràn àyà níbi àlùwàlá apá ní ọ̀ràn àyàlò àlá mélòó ni èjì ìpínlẹ̀ ní kí ni ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ẹ̀nẹ́lẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀nẹ́lẹ́ẹ̀keje ah, Now, ó wá ní atiblik áwòrù ẹlẹ́ẹ̀kẹfà àti atiblik ní ẹlẹ́ẹ̀kejì kan tún wá ní àwọn súnmà rẹ̀ náà jẹ́ mẹ́jọ àbúkúrò ní súnmà rẹ̀ mẹ́jọ ọwọ́ méjèèjì ìtìdé kókó ọwọ́ ìgbàláwà fẹ́ bẹ̀rẹ̀ àlọ́àlá lẹ́yìn àfikò omi yọ ẹnu nù àti fífa omi símú àti fífa ìjàkadà síta àti dídá títà orí padà síwájú lẹ́yìn náà fífọwọ́ pa ihò etí méjèèjì inú rẹ̀ ni àti ẹ̀yìn rẹ̀ lẹ́yìn náà ká ṣe omi ní ọ̀tún ọ̀tún fún méjèèjì ẹ̀bí ká pààrọ̀ omi lẹ́yìn náà ká tún ní ká ṣe ní sísẹ̀ntẹ̀lé yẹni kí wọ́n ti ṣàlàyé fún àyàwó ọ̀ràn àyàn rẹ̀ ká ṣe sísẹ̀ntẹ̀lé ọ̀pá ní ilé yìí náà ìbẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ súnà àlùwàlá nírọ̀lẹ́ ìpínlógo tọ́lọ́n subhanahu wa ta'ala a wà bẹ̀rẹ̀ níbi ìpàlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta inú ẹ̀kọ́ tó wà lábẹ́ báàbù yìí nǹkan ìpínlẹ̀ àtàwí fara ìdùnwòdó sánúhù wà ọ̀dọ̀ ìlúhù lábẹ́ afẹ́ ni wà á máa fẹ́ ọ̀dọ̀ ìlúhù ṣùgbọ́n àti bọ́ọ̀rẹ́ àlùwàlá ìkọ́kù méje ni wọ́n bá àwọn àti bọ́ọ̀rẹ́ àlùwàlá méje ni wọ́n alákọ̀ọ́kọ́ bẹ̀ níyàtùn ṣe bísímìláì ẹbẹ̀ ràbàlá nìsín kọ́kọ́ ti bísímìlá ẹ̀sọ̀lá ní bá máa sí sọ̀lá láti ẹ̀yí tí wọ́n bẹ̀rẹ̀ àlùwàlá lọ́sán tàbí tẹ́sọ̀lá láti agbóhùn àti wọ́n ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ á ní bísímìlá bísímìlá yẹn ibẹ̀ nínú àwọn bàbá ìl àti gọ́ọ̀rẹ́ tí a máa ṣe nínú àlùwàlà wàlùbọ́ọ̀dù kọ́ọ̀hìr lẹ́yìn ààyè tó mọ́ bá fẹ́ sàlùwàlà nìsín ká sọ láàyè láàyè tó mọ́ tí ò sí gbèsè níbẹ̀ tí ò sí tọ̀ níbẹ̀ tí ò sẹ́gbì níbẹ̀ eléyìí náà mùsùlùmí yìí eléyìí náà bàbá ìl ni ó kìí júwe tí a bá ń sàlùwàlà nínú tọ́lẹ̀tì nínú tọ́lẹ̀tì tó ti ń gbèsè ọlọ́lọ́ aláyẹn a kò ní láàdá ẹni tí ti mú sàbábà kò ní láàdá ẹni tí ṣe sàbá ìlú ìgbà ààrẹ àlọ́lá tó dáa ṣùgbọ́n kò tẹ̀lé kò ní gbà láàdá ṣe àfàbá ìlú náà àfàbá ìlú àlọ́lá so ìkẹ́lẹ̀ ìkẹ́lẹ̀ ìgbà ó ti kọ́ ọ̀hìr kéèyàn wá àyè tó mọ́ láti sàlọ́lá ìyẹn àyè tí ò sẹ́gbìn bàtí láti lè máa àti ṣíṣe omi ní díẹ̀ káṣíṣe níwọ̀nba ìṣàkùlùmáì ìṣe omi níwọ̀nba ṣùgbọ́n àdìlá àgbè láì sí òǹdíwọ̀n níbẹ̀ sí òǹdíwọ̀n measurement tàbá sí sàlọ̀ àlá ṣe káàkiri sàlọ̀ àlá kò gbọ́dọ̀ pọ̀ jù omi díẹ̀ là máa sí sàlọ̀ àlá àwọn omi díẹ̀ káàkiri sàlọ̀ àlá yẹn náà àwa kí ni ó ti ṣe ní màá fi sàlọ̀ ìdíkè oṣù tí ká fẹ́ sọ̀rọ̀ àgbọ̀rọ̀ lójó ní ìdíkè dídíkà lọ láti fi kọ́ọ̀pù kan àti bá ti ṣílá yẹ láti fi lò ìdí wọn sí àwọn tàbá fẹ́ sọ̀rọ̀ àlá èyí tó bá sí àmú náà ni a lo dání omi díẹ̀ ó bá mú ọ̀rọ̀ yìí wá pẹ̀lú hadisi tànàbì sallallahu alayhi wa sallam tànàbì sọ̀rọ̀ yìí pé wọ́n máa fi omi dàtúdàtú kama ma lubaisi omi lubaisi ìtàní kí ló sì ti báṣu báṣu kama ma sì báṣu báṣu kódà kò sí yẹn bá wà ní etíkun ọmọ bó kò sí gàbí omi omi tí a bù nínú òkun kò lè sàn kankan sókun ìṣẹ̀lẹ̀ bí ni tí yẹn bá wà ní etíkun yẹn kódà lómi báṣu báṣu àṣe sẹ̀ríà Islam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a fi máa lo gbogbo nǹkan tí a máa ṣe nígbèsí ayé wa ẹ̀wá ara àwọn àfáà tó kọ́ síra yìí àwọn náà ti ka áyà Qur'an ti ka àdísì ànábì sallallahu alaihi wasallam wá ma gbogbo àwọn ìdájọ́ òfin áyà Qur'an àti ànábì ń pè wá sí oná wá ń sàlàyé fún wa ọ̀rọ̀ tá a ká sọ nígbà yìí ní ká lo ẹtì mi níwọ̀nba àdúrà ìfi ìdí wọn sí yìí yàní ń ti déédéé ọ̀rọ̀ tánàbí náà sọ omi díẹ̀ làálò ṣùgbọ́n àgbọ̀rọ̀ fún ìdí wọn ti kí wá sí ìgbàlá lómi kọ́ọ̀pù kàbí pé kí ìlómi wa yàtọ̀ síra wa kí pé ara oníkálukú bí kékeré ti kálukú ẹnìkọ̀ọ̀kan wá ti tó jura wọn lọ irú àwọn ọmọ tí kìí ṣe ní ó ṣe é sinmi táàbì sàlọ àlàkùn mọ́ kìí àgbàlagbà ta fẹ́ fọ̀ yẹ kìí àwọn àgbàlagbà àmọ́ ìgbẹ́ náà àgbọ̀rọ̀ máa ṣe òǹdí wọn sí wọ́n fẹ́ ṣe àkíyèsí wa sí ti ìkà níbí báyìí wọ́n ní pàdúrà ní kájúmi díẹ̀ àbí àmọ́ ká má kò bí wọn sí àwọn táwa máa ń sálò alálẹ́ nù pọ́ǹpù pé pé a sì táàpù yẹn kalẹ̀ mi yóò wá máa rọ́ọ̀ṣì mọ̀ kó mi yẹn máa ní pẹ́ńtọ̀ nígbà míì tí wàá máa dùn máa rọ́ọ̀ṣì dàgbà gan-an ẹni tí a ti ń wéèsì omi wọ́n ní omi díẹ̀ òun náà láti sáyà bí wọ́n ní omi níwọ̀nba omi díẹ̀ nígbà tó wà lọ́sẹ́nu irú pọ́ǹpù wa tó wà mẹ́yẹ tó wá sí mi ẹ̀tún mi wọ́n rọ́ọ̀ṣù dànù ẹ̀dùn ní èèyàn kan bí mi bọ́kẹ́tì omi tí ó dànù wọ́n sàlọ̀lá ó lè ju bọ́kẹ́tì kan lọ ìmájà so that àti máa wéèsì omi pé ìmáa súnmi bá ti bẹ̀ tu àwọn olè ń bú kí yóò wéèsì àwọn nǹkan bá sí ànábì mu àwa mùsùlùmí sì láti bá ti pè wá sí ìgbà tí a ṣe ìjọba yìí ìdán ni ká ṣe ká ní ká bá ṣe nǹkan ìdán ni ká fi sílẹ̀ tó àwa tá a máa ń sàlọ̀ àlá lẹ́nu àlọ́lá láti nílò ẹja gbìyànjú láti máa wáàgbé tó máa rọmi sílẹ̀ láti máa fi sàlọ̀ àyà tó ti àwọn tó dúró kù ká sì sáde náà ká má sí omi yẹn kúkú jù ká kà rọra sí kó máa dà díẹ̀ rẹ̀ sódà àti ní ṣe omi báṣubàṣu lẹ́yìn náà tí wọ́n ti dá lọ kódà nínú ilé wa àti gbogbo ibi kánú má sí omi kalẹ̀ kó má dùn dànù àwa dínú yáàdì wa nù kọ́ńtàndì wa àwa dì kó wọ́n sí omi kalẹ̀ káwa náà ká tù kí ni káwa pẹ̀lú súnà tó ń bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó ń ṣe ẹ̀ tó mi ti ń jẹ dànù tó wá lọ tù yóò gbà dára púpọ̀ Ọlọ́run subhanahu ni. ta'ala àfàdí àbí àtúgbọ́rẹ̀ náà ní pínpín ni àwọn ẹlẹ́ẹ̀kẹta ìníwọ̀nba àbáyé ní àwọ́dé olùkìláì ìlàlìyàmín àti gbígbé igbá sí apọ́ ọ̀tún ìláì nígbà ní apọ́ tàbí igbá àti sábàlá àgbè sí apọ́ ọ̀tún kí ń ká na mọ̀tòhà tó jẹ́ sí èyí tó fẹ́jú ni èyí tó fẹ́jú mà lónìí ìjọ àmà sí sàlọ̀lá àgbélà àmà sí sàlọ̀lá àbí mọ́sílì àgbélà àmà sí sàlọ̀lá àgbé kìí sí nǹkan tó fẹ́jú àmà sí àǹfààní sàlàyé fún aníbíbẹ̀rẹ̀ ìgbà míì ń bẹ ó lè jẹ́ pé basin tàbí bowl wọ́n ti tọ̀lọ̀ ara nísìn kẹ́mi bí ẹsẹ̀ ẹrù yẹn ni apá ọ̀tún là á gbé sí tó bá jẹ́ pé irú bowl báyìí ló ti ń sọ̀rọ̀ àlá wọ́n ti fọ́ wa lẹ́ẹ̀mẹ́ẹ̀ta tán á máa fọwọ́ bọ́lẹ̀ láti máa bù ẹ̀yà ti fọwọ́ ẹlẹ́ẹ̀mẹ́ta ọkọ̀ ọ̀bọ̀nù bowl ẹ̀sẹ̀ bowl ìgbà títẹ̀ ni ìgbélé yìí àwọn agbè sí apá ọ̀tún ṣùgbọ́n kí àgbé ni ìṣúgbà lè gbàgbé sí torí kí òun kò é sì sí kí ó fẹ́jú ni ọ̀dá ń tó àtà àti níka kíkọ́ ọ̀tún òdá ní pé yóò rọrùn láti máa kọ́ ọ̀bù láti máa fi ṣe àlùalá ní ká fi bọ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òdá ní wájúkù iná àlìyẹ̀mìn gbígbé igbá sí apá ọ̀tún nǹkan na mọ̀tò hàn bá jẹ́ igbá tó ṣẹ́jú ni àti igbá tó ṣẹ́jú àbí òdá ní èyí tó jẹ́ ẹsẹ̀ bí góòlù àbí gazing ọ̀ ọ̀tún mọ̀ ń pè. wọ́n lè gbé àti kíkọ́ ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta tá a bá ń sálù àlálẹ́sìn àwọn oríkèríkè kan bẹ tá a máa fọ̀ ní ẹ̀ẹ̀mejì tàbí ẹlẹ́ẹ̀ta ọkùnjúwe wọ́n tẹ́ fọ́ méjèèjì ẹ̀ẹ̀mejì náà kọ̀ ẹlẹ́ẹ̀ta sọ̀rì ẹ̀ẹ̀mẹ̀ta ló pọ̀ jù a lè fọ́ ní ẹ̀ẹ̀kan a lè fọ́ lẹ́ẹ̀mejì a lè fọ́ lẹ́ẹ̀mẹta bákan náà lẹ́yìn náà ìkọmíbọ ojú nígbà ẹ̀ka ẹ̀mejì tàbí mẹ́ta lẹ́yìn náà sí fọ apá wa sí bí ìgbọ́ nígbà ẹ̀ka ẹ̀mejì tàbí mẹ́ta lẹ́yìn náà ìkọmípa orí ìkọmípa orí yẹn ẹ̀ka ní títì òun àìsílẹ̀ méjì tàbí mẹ́ta ìkọmípa orí wa lọ sí yẹn á sì bẹ̀rẹ̀ síwájú lẹ́yìn náà ìkọmípa etí òun náà ẹ̀ẹ̀kan tàbí méjì tàbí mẹ́ta orí ìsọ̀rẹ̀ ìkọmípa etí ẹ̀ẹ̀kan lòun náà orí àti etí ẹ̀ẹ̀kan lá máa ń ṣe wọ́n ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan tàbí ẹ̀mẹ́jì tàbí ẹ̀mẹ́ẹ̀kan àwáríká àfọ́ lẹ́ẹ̀mẹ́ẹ̀kan yẹn olólọ́lá jù ló dáa jù ọ̀pọ̀ àlákọ̀ọ́pọ̀ gbogbo lẹ́ẹ̀mẹ́ẹ̀ta àyàfi orí àti ìkínìkan yóò kù ní ẹ̀ẹ̀kan bó ti yá gbà wá láàyè lè fọ́ lẹ́ẹ̀mejì àti lè fọ́ lẹ́ẹ̀kan àwárí tí ẹ̀ bá fọ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta yẹn yàní gbogbo ní ó máa jẹ́ ọ̀ràn àyàn so òun ò ní ní ládàá àti ọrẹ níbẹ̀yẹ nìyẹn ṣùgbọ́n bá fẹ́ sàlùwàlá a máa kíyèsí fífọ̀ alákọ̀ọ́kọ́ gbogbo fífọ̀ a gbogbo ẹ̀ ni ó kárí gbogbo gbogbo tí a ká ọwọ́ sí ká kọwọ́yà tó fi kárí gbogbo àyàlùwàlá bẹ́ẹ̀ ló ti yẹ ká ṣe a ṣe lálákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ a ṣe lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà a sì kọ́ nìyẹn ìgbẹ́ni tó bá já sí nígbà tó ń fi àkọ́kọ́ omi yẹn ò kárí ẹlẹ́ẹ̀kejì ló ti kárí ẹlẹ́ẹ̀kẹta so ó ní à ń sọ̀rọ̀ wípé ohun ò ní ládà àti gbọ́ rẹ̀ níbi àlàlá tó fi yẹn náà nípa wá ní balbade bí mo ká dì ní ra'asin kíkọwọ́ pa orí láti iwájú orí a bẹ̀rẹ̀ láti wájú orí báyìí a wá gbé lọ sẹ́yìn a tún wá dẹ́kọ̀ọ́ sí iwájú ká má jẹ́ kó má jẹ́ kí ambition tilẹ̀ sí wa náà ni kí ìdààmú iyèméjì wọn tilẹ̀ sí wa orí pípa ìdájọ́ mẹ́ta ló wà ń bẹ̀ píparí gan kí ìdájọ́ rẹ̀ nínú kẹta síta kí ìdájọ́ ká fún mi pa orí nínú kẹta síta ọ̀rọ̀ mọ́ sí mi fa ẹ́ ìpínlẹ̀ tó máa fara ọ̀ranyà àkójọpá orí ọ̀ranyà ni inú àwọn ọ̀ranyà àlùàlá káwá dá orí padà síwájú kí lè dájú ẹ̀ súnà lára kàlá òfin kùn pípa orí padà síwájú kí ni ṣùgbọ́n káwá bẹ̀rẹ̀ pípa orí yẹn láti tí a bá tẹ̀lé ìkẹta yìí ìgbàládá dákẹ́ta mẹ́ta ìgbàlógbà ìgbàládá ọ̀ranyàn ìgbàládá súnà ìgbàládá ìgbọ̀rẹ̀ ju èèyàn tẹ́ parí nìsí ó wá bẹ̀rẹ̀ látẹ̀yìn wá síwájú lálù àlá àmọ́ kò tẹ̀lé ní ìgbàládá ìgbọ̀rẹ̀ ju èèyàn parí nìsí ìgbẹ́ látẹ̀yìn wá gbé padà síwájú mọ́ ìgbàládá ọ̀ranyàn àmọ́ kò ní ládá súnà ṣùgbọ́n mùsùlùmí tí a bá fẹ́ ṣe nǹkan máa ṣe ti dáa jùlọ láti káyẹ̀ láti máa ṣe fẹ́ àríwá àgbè láti fún wa dá padà sí iwájú ìdájọ́ bẹ́ẹ̀ jùlọ ndị tó wà ń bẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́ta kí ni ìdájọ́ àkọ́kọ́ ọ̀ranyà ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì òun náà ni wàsíwák àti rírin papọ̀ tí ó rin papọ̀ nínú àtibọ́rí àlùwàlá ló wà tí wọ́n fẹ́ ni àbí àtibọ́rẹ́ ni òun náà làwọn àfáà mi ń pè ní mùsùlùmá yàní òun náà ní láti ẹ̀bá ṣe ọ̀gẹ̀ súnà náà ló wà àmọ́ ẹ mọ̀ pé àwọn súnà yẹn náà àwọn náà lọ́la jura wọn lọ rírin papọ̀ abẹ́ mùsàhábì ló wà àbí abẹ́ ọ̀dọ́ il àtibọ́rẹ́ àlùwàlá ló wà eléyìí ni àwọn nǹkan méje tó ń jẹ́ mùsàhàb àwọn mùsàhàb àti káfà pè ní fàbọ́ ìlú ní inú nǹkan kàkà ní alẹ́ yìí lẹ́ẹ̀kan sí káfà ní ọ̀kánmà fàbọ́ ìlú hù ṣùgbọ́n àwọn àti bọ́ọ̀rẹ́ rẹ̀ fàfáàkùn méje ni wọ́n alákọ̀ọ́kọ́ bẹ̀ àtàkùnìyàtùn kìí bísímìláhì wàlùmáwòdì ọ̀hìr káà sí àlọ́ aláì láàyè tó má ilé náà àti dọ́rẹ́ ni wàkílátùl máì bílá àdín káà sí omi níwọ̀n láì sí òṣùwọ̀n nílẹ̀ káà sí omi níwọ̀n bá láì ní òǹdíwọ̀n bọ̀wádìí kò lè ajẹ́ ìgbà tó ti di ṣe kò jí ẹsẹ̀ wàlgásílá tó sáàníyá wàsáàlìsà àti fífọ́ ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta ìdá áwọ̀dìbìlì òòlà tí alákọ̀ọ́kọ̀ yẹn bá ti kárí mi ta fi fọ́ lákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kẹta àti ni wàlgásílá tó ní iwájú orí wasiwak àti rírun pápò wàláhù àdàm ọlọ́run ọba lọba tí ní má jùlọ fahimtum na ìdíkà náà wá ká wà á máa fọ́fọ́ ìlúhù bá àwọn àti bọ́rẹ́ rẹ̀ pàṣábà àtùmù méje ni wọ́n àtàsílẹ̀ àtùmù bísmìláhì wàlmáwòtò tọ́hìr àti ààyè tó má wàkílátùlùmáì àti títẹ omi níwọ̀nba ìlà hajjin láì ní òǹdíwọ̀n ọ̀wádìkùnlẹ̀ iná alàlìyàmín àti gbígbé igbá sí apá ọ̀tún ń kánà mafrohan bá jẹ́ pé èyí tó fẹjú ni báwo àtàkàntàjẹ́ ìtújú ẹsẹ̀ ni dédé náà ni wàlùbẹ́sùlọ́tù sáàníyà àti tífà ẹlẹ́ẹ̀kejì wà sáàlìta àti ẹlẹ́ẹ̀kẹta ta áwọ̀ abàbìlì òòlà tí alákọ̀ọ́kọ́ ti kárí rẹ̀ gbọ́ yorùbá tí mo sọ yé yẹn tífà alákọ̀ọ́kọ́ ti kárí àyè ta yẹn walibadi di mọ̀ pẹ́ ìdámi ras àti bí bẹ̀rẹ̀ pa orí láti wájú orí wáṣíwá àkírí òní pápò wallahu a'lam náà bá ló nímọ̀ jùlọ amma sàbà ìlúhù láàwọn àti bọ́rẹ̀ rẹ̀ fasúbàtún méje ni wọn àtàkìyàtún ṣíṣe bísmìláhì walmaudi ọ̀hìr ti ààyè tó má wàkílátùl máì àti ṣíṣe omi níwọ̀n bá ìlà haddin láì ní òǹdíwọ̀n wàwádìí wọlé ìná ìhàlàlìyàmín àti gbígbé ìgbà omi mi sí akọ́ ọ̀tún nǹkan mafrohan fàájẹ́ yìí ẹjú ni wàlgásítàtù sáàníyà sífọ̀ ẹlẹ́ẹ̀kejì wàsáàlìta àti ẹlẹ́ẹ̀kẹta ìdá áwọ̀ abàbìlì òòlà mi bá ti kárí ibẹ̀ ní sífọ̀ àkọ́kọ́ àti kárí rẹ̀ wàlbọ́sọ̀tù mọ̀kádàmì ra'asi àti bíbẹ̀rẹ̀ sí nípa orí láti iwájú wàsíwá àti rírun pápò wàláhù àálàm ọlọ́wọ̀n bá ló nímọ̀ jùlọ